أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo a dẹ̀ tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ́ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ike ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀háábà àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́run kó gba gbogbo àwọn ìjọsìn wa ṣáájú àwẹ̀ nínú àwẹ̀ àti lẹ́yìn ìgbà tí rọmọdọ́n bá lọ tán ẹ̀yẹn rúsìn ọlọ́run eléyìí ní fíkíù rọmọdọ́n part eight understanding rọmọdọ́n bó o láàṣì gbàgbọ́ yé ń tọrọ máa wẹ̀ àwọn nǹkan wo náà fẹ́ tọ́jẹ́ dájọ́ àbáwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ àwọn nǹkan wo láàfin rojú rí ọlọ́run bẹ́ẹ̀ táwọn ò fi jẹ́ èyí tó wà níbàámu pẹ̀lú lánà ọlọ́run àti muhammad sallallahu alayhi wa alayhi ni àwọn àlàyé tá à ń ṣe é bọ̀ eléyìí ni ramadan ibi tí à ń dé ibi à ń ṣàlàyé lọ ni àwọn tó yẹ kí ẹni tó fẹ́ gbààwẹ̀ tó yẹ kó gbọ́yé a dẹ̀ ti sọ àwọn nọkọ́ọ̀t mọ̀hímọ̀ a ti sọ àwọn important points kan ní part seven ibi tá a wá dé ní aklatu sahur ibi jíjẹ oúnjẹ òru tá a máa ń jẹ fúnjọsìn oúnjẹ sàárì yẹn a dẹ̀ ti ṣàlàyé àwọn nǹkan kan pa sàárì a kẹ̀fí kókó ẹyọ kan àbí méjì kan a wà bọ́ síbi àlàyé mi a ti jẹ́ kó yé pé nínú Islam mùsùlùmí máa ń jẹ sàárì kó tó di pàgbà ni ìgbà tí sàárì sí end ìgbà tó parí òun nígbà tí àlùfájàrí eléyìí tí máa ń yọ tá a fi máa ń mọ̀ wípé a ti lè pe ìrun àsùnbà tá a dẹ̀ kírun àsùnbà lẹ́yìn ìgbà tálùfájàrí bá yọ a ti jẹ́ kó yé pé ìmáa jẹ sàárì ànábì sallallahu alaihi wa sallam bó ṣe wà ní àdìsí àfàwà náà sọmọ malik alùbáríkà pọ̀ ń bẹ kódà a ti ṣàlàyé pé ìbá àjẹ gẹ̀ omi kan wà láwùbí jura àti mọ́ kọjá pé ẹlòmíì kò nífẹ̀ẹ́ oúnjẹ púpọ̀ àbí oúnjẹ òru máa ń affect ẹ̀ bó ṣe kọ́ rárá mu omi gẹ̀ẹ́ kan kó mu tíì gẹ̀ẹ́ kan kó mu díríǹkì kọ́ọ̀pù kan kásáàrí pa àmú kankan ajẹ nkankan ní sáàrì ní òru yẹn kó tó di pálùfàjà rí ọyọ odidi ìjọsìn ni ibi tá a ti wá ń ṣàlàyé lọ ni pé ara ń tó tún wà nílànà súnà ànábì sọlọ alaihi wasallam èèyàn lè fi èso dàbínú jẹ sàárì tàbí késo dàbínú ọ wà lára oúnjẹ tá a fi jẹ sàárì jàmọ́ ẹ̀jẹ̀ agbóye dáadáa a ní èso dàbínú yẹn date seed tá a máa ń fi sínú èso tí máa ń dùn dáadáa yẹn èso yẹn rèé ọ wà nílànà súnà ká jẹ kọjá pé sódàbí nù láàjẹ lóru bóyá akẹjẹ sódàbí nù àti aramu tíì àti mílíìkì lé lórí kò ṣe nǹkan kan àbámọ́ làtàwà máa jẹ́ ńlẹ̀ yorùbá wa náà la jẹ ẹ̀bà òun la jẹ ìrẹsì búrẹ́dì iṣu ànàmọ́ àtàwọn oúnjẹ míì sẹ̀mó àwọn oúnjẹ tá a máa jẹ yẹn náà la ká tó wá jẹ èso dàbí nù le kò sí ní tó burú ń bẹ̀ ọ wà níbàámu pẹ̀lú lánàá sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam ìyẹn lásán di kanú àdìsí àfa wa àbú rẹ́ra kọ́lọ̀mbá níjọ́nù sí wọn wọn ni anna sallallahu alaihi wa sallam qal ni'ma sahurul mu'min at-tamr anabi ni máa dala dàla hmm, oúnjẹ sàárì tí mọ́ọ̀mì ni olùgbàgbọ́ oló olùgbàgbọ́ je jẹ tó jẹ́ pé èso dàbínù hmm, òun ló fi fi àṣé yìí máa tún fi èso yìí jẹ sàárì náà ó wà nínú tó bá súnà nikan kìí ṣe ìtọ́rù nìkan eléyìí wà àlàyé tá fi wa ìtàkìrù sahur ká máa lọ sáàrí lára lódodo sáàrí ti bẹ̀rẹ̀ láti bí ìdajì òru ṣùgbọ́n àwọn àáfàá ní dáa jù bá ni ká lọ lára di ọwọ́ parí ìgbà ọ̀fẹ́ yọ tó fi já sí wípé à ń jẹ sàárì tán báyìí ní tí ọmọ ìṣẹ́jú péréte lẹ́yìn rẹ̀ àlùfájàrí yọ àlùfájàrí yọ báyìí wọ́n pe ìrun àkọjá sí mọ́sálásí ni àmórílé ilé ọlọ́run ìyẹn ni ò ní jẹ́ ká wá jí àṣenáfílà àjẹsàárì àwa míìsì ìrun subuhi ìrun àsùnbà gbogbo ẹ̀yin aláwẹ̀ ara àwọn àtọ́wùsọ ìmẹ̀ ara àwọn àṣìṣe táwọn aláwẹ̀ máa ń ṣe tó já sí pé kọ̀dẹ̀ hazara nálẹ̀ ọ̀làmọ́ min àwọn àáfàá àti ní ká sọra fásitì tí mo fẹ́ sọ yìí òun náà ní ká wá jẹ sàárì tán kọ́ wá já sí pé nítorí ipa ajílòrùṣe náà fìlà ajẹ sàárì ìrun àsùnbà ọ̀wà àbọ̀mọ̀ wa lọ́wọ́ eléyìí ò dáa tó rárá tóró ti bẹ̀rẹ̀ kan wà ní àdìsí gan pé ẹ ń bá kírun ìṣá àmọ́ ń sọ́làlẹ̀ ìṣá àfi jàmáà ẹ ń bá kírun ìṣá ìnìjàmọ́ fàkàánà máa kọ́ mọ̀ ní sọ́láì wọ́n kọ́ pé ó fi ìdajì òru ó fi sin lọ́hùn ó fi kírun fọlọ́ ẹnbá tó wá kásùn bá nìjàmọ́ wọ́n kọ́ pé ó fi gbogbo òru kírun ó túmọ̀ sí pé ó kìṣà ìnìjàmọ́ lánàá wọ́n kọ́ ìdajì òru ó tó kírun ṣubú yìí náà nìjàmọ́ ìdajì òru tá a bá fi ìdajì kún ìdajì ó tó didi a gbọ́dọ̀ torí ipá ajílòru àbá jẹ sáárì ká wá máa kírun àsùn bá ní seven thirty ká máa kírun àsùn bá ní six thirty èyí onígbàtílẹ̀ ti mọ́ torí lọ sùn ìtọ́ dáa nípa àjẹsàrí wa tán ká bọ́ mọ́sálásí ká kírun akírun tán ọ̀fẹ́ sinmi níwọ̀nba kò sí ní tó burú níbi eléyìí ìyẹn ló fà á nínú hadithi eléyìí tí wọ́n gbà wá látọ̀dọ̀ àáfàá wa Anas táwọn náà gbà lọ́dọ̀ àáfàá wa Said ibn Sabit kọ́lọ́n kó bá níyọnu sí gbogbo wọn wọ́n ń ṣàlàyé pé tasaharna ma'an nabiyyi sallallahu alayhi wa sallam àwọn jẹ sàárì pẹ̀lú ànábì súnmọ̀ kọ́mọ̀ yìí là sọ́la lẹ́yìn ìgbà táwọn súnmọ̀ thereafter lẹ́yìn ìgbà tán jẹ sàárì tán lànà bí dìde tó ń lọ kírun fọlọ́n ọba àlekè ọlá ó láwọn wá ń béèrè pé kàmùbẹ́yìnàl azan wa sahur kí ni ti ń bẹ láàrin jíjẹ sàárì yín àti ìran pípé kí ni tó wà láàrin àsìkò yẹn ó ní kọ́dúrú khamsina àyà ìtò tó ka àyà àádọ́ta èyàn ní àyà fifty òun ní ń bẹ láàrin rẹ̀ àwọn àáfàá jẹ́ kó yẹ wa pé àdíìsì àáfàá wa yìí ẹ̀kọ́ pọ̀ ń bẹ tá a bá lè ronú sí dáadáa torí náà táwa fẹ́ lò ń bẹ torí àwọn issues tá a fẹ́ discuss òun náà ni pé ká máa lọ sáàrì wa lára tó fi já sí wípé láàrin pa àjẹsàárì tán à ń lọ kírun àsìkò tí ó wà láàrin yẹn ò ní yóò lè jẹ́ ká láǹfààní àti máa ṣe kòǹgẹ́ mímọ́ kí ìrun subuhi jamaa atan ní jamaa wàfi wákìtì ha lásìkò oorun yẹn gangan òun náà la lè máa kí kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àǹfààní tó bá wá ṣẹlẹ̀ pé à ń jẹ sàárì lọ́wọ́ àwa ò mọ̀ pé àlùfájàrí ti fẹ́ yọ ibi àti ń jẹ lọ́wọ́ làlùfájàrí ti yọ kí ló jẹ́ àmọ̀ mọ́àvínù tí máa bá wa sọ àsìkò yíyọ àlùfájàrí bó ṣe pẹ̀rùn nìyẹn àwa arípo oúnjẹ wà lẹ́nu wa àbá àti ẹ̀fẹ́ fomi sàn sọ̀hún àáfàá ní òsì tó burú ń bẹ̀ tó bá jẹ́ pé bó ṣe jẹ́ nù kìí ṣe pé tí ọmọ mọ̀ máa fi nǹkan ṣe tí ọmọ fọwọ́ dẹ́ngbẹ̀rẹ̀ mú àwọn nǹkan ẹ̀sìn ṣùgbọ́n oúnjẹ sàárì lọ àlùfájàrí wa yọbọ ń bẹ̀ oúnjẹ sì ń bẹ lọ́fun rẹ̀ omi ń bẹ tó lè mu sí kọ́ máa jẹ́ pé pẹ̀lú oúnjẹ pọ̀ lórí pẹ̀lú ìnira ló fi gbà àwẹ̀ ẹjọ́ náà àáfàá ló ń jẹ ìtí ń bẹ lẹ́nu rẹ̀ wọ́n jẹ tó gbè kódà ó tún fomi sànsán kọ́ wà dásáàrì jù tó bá já sí pẹ̀lú ẹ̀ ṣẹlẹ̀ ìta àti lọ́ba súnà mu ni pé kí àlàfo díẹ̀ máa wà láàrin ìgbà tá a jẹ sàárì tán sígbà tá ló se ó ṣe kíni tí yóò yọ àáfàá wa ṣẹlẹ̀ o a rí látọ̀dọ̀ ànábì wa àlẹ́ ìwà alẹ́ wasalam àdìsí yẹn sì ń bẹnu súnánú Abu Dawud ìmáàmù wa alhakim àwọn náà gbà wá àfàwà àbúrẹ́ rọ́ọ̀ bá ní yọnu sí wọn wọn lànà bí wọn ní kọ́lá rasulu sallallahu alayhi wa sallam ànábì ń sọ báyìí pé ìdá sẹ́mi àhádùkúmù nìdáa tẹ́nì kọọkan yín bá gbọ́ tí wọ́n ń pe ìrun ìrun èyí tó túmọ̀ sí pé àlùfájàrí ti yọ wàl iná àlàyédìí igbá oúnjẹ àbígbá tó fi mọ nǹkan sì ń bẹ ní ọwọ́ rẹ̀ fàlàyà báàrù ànábì ní kọ́mọ̀ tí ìsàrè gbé jù ú lẹ̀ hátà yẹ́kọ́bíyà àjàtà omi tí yéé e parí bùkátà rẹ̀ pẹ̀lú nǹkan tí ń bẹ lọ́wọ́ ẹ̀ yẹn àmàlà òkèlè ló gbé sẹ́nu tí lọ fẹ́ mu ògì lọ fẹ́ mu lé kó mu lé kọ́dẹ̀ ara ṣe o kọjá wọn bẹ̀ bá wọn ká ní bí condition ṣe gbé wá òun nìyẹn ọlọ́run lọ́ba tó ní ìmọ̀ jù àáfàá ní lẹ́yìn ìgbà tá a bá wá gba ààwẹ̀ tán báyìí tá a ti jẹ sàárì a ti sọ nínú àwọn tó ti lọ pé ọ̀sán wa á fi máa ṣe ìjọsìn ẹni tó gba ààwẹ̀ yóò lékún ìjọsìn jùgbà tí ò sáàwẹ̀ lọ yóò sọ oríkèéríkèé ara rẹ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀ kò ní máa parọ́ kò ní máa sọ̀rọ̀ ẹ̀yìn kò ní dásàkásà kò ní búyàn kò ní báyàn jà kò ní jalè kò ní sòjòrò kò ní fọlọ́n búra lórí irọ́ níbi ọjà arọ́ tó fẹ́ tà kódà téèyàn bá tún fẹ́ bàjà ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó ní kọ́ máa sọ fún tọ̀hún pé ìní sọ ìmùn àbí níbòmí ìnímùrù ń sọ ìmùn sóore mi tó ń wò yìí aláàwẹ̀ ni mí èmi èso e alájàngbìlà èmi èso e ń jàgídíjàgan máa bá tiẹ̀ lọ eléṣù ni ọ́ èmi èso e eléṣù tó túmọ̀ sí pé gbogbo ọ̀sán àwẹ̀ a fi mójútó tọlọ́n nínú kásì náà fìlà àdùhà nínú kásì àkàrò àárọ̀ kásì tìrọ̀lẹ́ nínú kásì làwọn àkùrán nínú ká lọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú ká tún lọ ṣiṣẹ́ àlálì táwa náà fi jẹ oúnjẹ halal nínú ká ṣe sọ́dákọ̀ nínú ntọ́lọ́ fún wa ká bùn àwọn olòṣì àtàwọn nǹkan míì tá a tún máa fi rí ọ̀nà ọlọ́run tó bá ti wá di pòórùn wọ̀ àáfàá láwàá tú ẹnu wa tá a ti dì nínú nǹkan tó wáá fẹ́ fún wa ní tàjílù iftar bóòrùn bá ti ń wọ̀ tó ti dá wa lójú pé òòrùn ti wọ̀ òòrùn yìí ò lè yọ mọ́ àti lẹ́tọ̀ọ́ àti tú ẹnu wa tí a dì nínú hadithi afáwa sahal bonu saad anabi sallallahu alayhi wa sallam ó ní la yazalu nasu bi khairin ma ajjalu li fitra àsẹ́yìn èèyàn ẹ̀ ní yẹ ẹ̀ ní gbò ẹ̀ máa wà lórí dáadáa orí oore látọ̀dọ̀ ọlọ́run lẹ́ẹ̀mọ wà tẹ́ ẹ bá ti ń tètè ìtùnú ìyẹn ni tó wà nínú ìlànà ànábì wa sallallahu alaihi kódà àdìsí àfa wa abdullahi ibn abi awfa òun náà sọ báwọn ṣe fìrìn àjò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àti bí wọ́n ṣe tètè túnú bí wọ́n ṣe tètè sí ẹnu wọn nígbà tí ó di pòrùn wọ̀ àfa ní tá a bá wá fẹ́ túnú èyí ò ní pé a fẹ́ sínú lálẹ́ nígbà tí oòrùn ti wọ̀ nínú nǹkan tán fẹ́ fún wa bó ṣe wà nínú àdìsí àfàwà anas ọmọ malik ìpele mẹ́ta lànàbí wa sallallahu alaihi wasallam òun ló gbé wa àfàwà anas ọlọ́run bá níjọ́nu sí wọn wọ́n ní kánà rasulullahi sallallahu alaihi wasallam wọ́n ní sẹ́ rí inú tànàbí máa ń ṣe lìlìmọ̀dá wámọ̀ làwọn àfáà pè tí máa ń ṣe ní gbogbo ìgbà òun ni pé ànábì máa ń sínú aláàrò tọ́bàtì èso dàbínú tútù ànábì ó fi èso dàbínú tútù yóò fi sínú tí ó bá wá rí èso dàbínú tútù sótìyé bá ní ìsìn fàálà tamarat ànábì ó wá lo èso dàbínú tọgbẹ ìyẹn ní tamuru dry date seed tànàbí ò bá wá rí fàáyín làmùtẹkùn hasa hasawati minalima ànábì ó wá mu gẹ omi gẹ omi àwọn nǹkan tá a láàlẹ́ fi sínú ìtọ́ dáa jù ní kọjẹ́ ntí wítìrí ò ṣeé pín kọjá ntí tí éjì ò ṣe é pín bóyá ẹyọ kan mẹ́ta márùn bó sì jà sí pé ní tí éjì ṣe é pín náà ni kò ṣe nǹkan kan tá a bá wá rí i pé àwọn èso òlu tiwa náà ọ̀nbẹ ńlẹ̀ watermelon ni wọ́n rí òòrì támúrù sótìyé ọ̀sán lórí ápù lórí pọ́pọ̀ ìbẹ́pẹ lórí kò ṣe nǹkan kan káfòun náà ṣe nù kódà tí ó bá sí gbogbo eléyìí anything tó bá jẹ́ halali a lè fi súyà ni wọ́n rí tó jẹ́ halali lọ́kọ́rámú lọ́kọ́ gẹ́jẹ́ lọba mọ́mílé lórí kò ṣe nǹkan kan ọlọ́run kó gba ààwẹ̀ wa ní ìjọsìn. àáfàá ní ká wá lọ mọ̀ nígbà tá a bá fẹ́ tunu yẹn lẹ́yìn ìgbà tó rùn ti wọ̀ lọ́wọ́ àṣálẹ́ yẹn nínú nǹkan tá a gbọ́dọ̀ lọ mọ̀ òun ni pé nínú súnà anábì wa sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àáfàá wa abdullahi ibn umar rọ́bì allahu anhuma gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà wá ànábì máa ń ṣe àdúrà yóò ní záàbà zọ́mọ̀ù wàbítà látìlẹ̀ òrókọ̀ wàsábàtà àjìrù insha allah sotiye bá záàbà zọ́mọ̀ù wàbítà látìlẹ̀ òrókọ̀ wàsábàtà àjìrù insha allah záàbà zọ́mọ̀ù wàbítà látìlẹ̀ òrókọ̀ wàsábàtà àjìrù insha allah wọn lànà bí asálàm tó bá ti fẹ́ sínú ọmọ ń àdúrà yìí àbí inú ọ̀rọ̀ míì nígbà tó bá ti sínú tán wọ́n ní ni yóò tó ṣe àdúrà yìí èyíkéyìí tá a bá mú ń bẹ̀ àlàyé táwọn onímọ̀ ṣe kọ́lọ́n kó gbà ní ìjọsìn lọ́wọ́ wa ká wá lọ gbọ́ yé pé àsìkò istijaba àsìkò gbígbà àdúrà ara ẹ̀ nígbà tí aláàwẹ̀ tó fẹ́ sí ẹnu yẹn àwa náà lè tọrọ ohun tí bá ń wù níwájú ọlọ́run nínú oore ayé àtòrè ìjọ gbéǹde alkiyama kọlọ́n kó gbà níjọsìn ẹ wá jẹ́ á bọ́ síbi àwọn abala míì torí pé ẹ́písòdù mẹ́wàá la láàlò pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí ẹ́písòdù mẹ́wàá ò lè tó láti ṣàlàyé àwọn tá a fẹ́ sọ ó súnmọ́ kó padà dé ẹ́písòdù méjìlá bọ́jẹ́ méjìlá náà a lè parí ṣùgbọ́n àwọn nǹkan kéékèèké tá a fẹ́ mẹ́nuba kọlọ́n kó kàn wá lọ́wọ́ lórí ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú tá a tún gbọ́dọ̀ lọ́ọ́ mọ̀ ni àwọn nǹkan tó ń ba àwẹ̀ jẹ́ afẹ́yìn lè gba àwẹ̀ tí ọ̀dọ̀dọ̀ ọlọ́run tí ò ní ní láada mélòó ni rúbà sọ yìí mélòó mélòó làwọn gba àwẹ̀ gba àwẹ̀ tí ń gbà yẹn ọkẹ́ ń fe bíi ó ń fi òǹgbẹ́ gbẹra rẹ̀ ni kò ní láada wájú ọlọ́run àwọn nǹkan tí wọ́n ń ba àwẹ̀ jẹ́ yìí àwọn àáfàá ni a lè pín wọn àwọn kan ń bẹ nínú àwọn tí ń ba àwẹ̀ jẹ́ tó bá ti ba àwẹ̀ jẹ́ yóò jíbùl kọ̀dọ̀ á wàlkàfàrà máàni àwọn àáfàá ló ń tàn ti dáràn àwẹ̀ ẹjọ́ tó bàjẹ́ òun yóò dá padà yóò tún wá san ìtanràn ìtanràn yẹn dèrè ó lè wá nìkan nínú ọ̀nà mẹ́ta jàmọ́ ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ àgùntàn abá nǹkan méjèèjì àwọn nǹkan tá a lọ ń bá àwẹ̀ jẹ́ kìí ṣe tó ń dé ládàwẹ̀ kù la fẹ́ sọ bí tó ń ba àwẹ̀ jẹ́ ni o àwọn tó ń dé ládàwẹ̀ kù òun wà lọ́tọ̀ tẹ́ àwẹ̀ lè má bàjẹ́ tán gbogbo ara ẹ̀ ní ẹ̀ṣẹ̀ ara ẹ̀ ní àwọn tí mùsùlùmí yẹ kó máa sá fún èèyàn parọ́ ó ń wòwò ku o ń sọ̀sọkúsọ ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí ó dín ládàwẹ̀ rẹ̀ kù ọ wá lè dínkù débi pé ládáradáradá lèèyàn gbà ṣùgbọ́n àwọn ètò afẹ́ sọ ìkéde pé yóò dín ládàwẹ̀ kù àwẹ̀ ti bàjẹ́ ni eyonilada ní ládàáwẹ̀ yẹn téèyàn bá lọ bọ́lọ̀ ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó burú ní ọgbìn alkiyama tó rárá ń tọ́ yẹ kó kó déwájú ọlọ́run kò ní rí kó déwájú ọlọ́run àwọn àáfàá láwọn nǹkan tí wọ́n ń bá àwẹ̀ jẹ́ yìí ó fún un ọ ń bẹ nínú àwọn tí ń bá jẹ́ kí tó jásí pé tó bá ti kan náà lọ bàjẹ́ ká lọ́jọ́ kan nǹkan yẹn ṣẹlẹ̀ bá kan jẹ́ kálọ́jọ́ méjì ni ó ọjọ́ méjì jẹ kálọ́jọ́ mẹ́ta ni ó bá àwẹ̀ ọjọ́ mẹ́ta jẹ kálọ́jọ́ mẹ́rin ni ó bá àwẹ̀ ọjọ́ mẹ́rin jẹ so iye ọjọ́ tó bá bàjẹ́ òun náà lèyàn ọ̀dà padà nígbà tí rọmọdọ́n bá lọ tán èyí òun ni alọ́kọ̀dọ́ èèyàn san iye àwẹ̀ àbí iye àwẹ̀ tó bàjẹ́ yẹn ṣùgbọ́n àwọn kan bẹ tó jẹ́ pé yóò kàfàrà èèyàn tá a bá ní yọ ọ̀sán tán ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀sẹ̀ lọ́hùn ó ṣe ń tinú ó bí ọlọ́run nínú tá a bá wá ní yọ ọ̀sán tán yẹn ìkan nínú nǹkan mẹ́ta ní ń jẹ́ kàfàrà ọ̀kan nínú nǹkan mẹ́ta òun ní ń jẹ́ bẹ́ẹ̀ kí lalákọ̀ọ́kọ́ òun ni àìtíkù rọ́kọ́bà èèyàn lọ wá ẹrú èèyàn wàá sọdọmọlúàbí bíbọ́kùn lọ́rùn ẹrú àti sísọdọmọlúàbí ìyẹn wà nínú tí a fi máa ń san kàfàrà ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn ó gba oṣù méjì àwẹ̀ oṣù méjì oṣù nínú Islam twenty nine or thirty ni oṣù ò jẹ́ thirty one kò dẹ̀ kì í jẹ́ twenty eight àwẹ̀ oṣù méjì ó lè jẹ́ fifty eight tóṣù méjèèjì bá jẹ́ twenty nine twenty nine fifty eight nu tó jẹ́ thirty thirty sixty nu tó jẹ́ twenty nine kan thirty kan fifty nine nìyẹn àwọn ọ̀nà tóṣù méjì lè gbà wá nìyẹn nínú Islam oṣù ìjìra ni kì í ṣe Gregorian calendar pé thirty one oṣù ìjìra yóò gbààwẹ̀ oṣù méjì oṣù ojú ọ̀run tí ọba tó wá lágbára eléyìí yóò wà fún èèyàn ogún lọ́nà mẹ́ta èèyàn sixty èèyàn ọgọ́ta yóò fún wọn lóúnjẹ kìí ṣe pé yóò fún wọn ń sáàrì àti sínú àwọn èèyàn máa ń sì í gbọ́ o kìí ṣe pé yóò fún wọn ní tíwọ̀n èjẹ sáàrì yóò fún wọn ní sínú èèyàn one twenty náà báwọn èèyàn sixty ó lè wo oúnjẹ tó tó èèyàn sixty jẹ kó gbé fẹ́ yọ èèyàn kan ó sì lè wo oúnjẹ tó tó èèyàn sísì jẹ kó gbé fún èèyàn mẹ́fà lóúnjẹ èèyàn mẹ́wàá mẹ́wàá ó lè gbé fún wọn ní raw food ó sì lè sè tí ó pè wọ́n pé kán wá jẹ kódà kò nídìí kó ẹsẹ̀ mọ́ ànáǹsì pé oúnjẹ tẹ́ wá jẹ yóò ẹ̀yin olóúnjẹ ẹ̀yà oúnjẹ ìtanràn ni ó nídìí kó tó sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn dẹ́dẹ́kọ́ ni kó máa pariwo kí ìwọ ti mọ̀ pé tọ́ ọ dáràn níwájú ọlọ́run ò ti tán ó lè ṣe kọ́ lọ gbé fáwọn olòṣì àwọn atọrọjẹ àwọn mùsùlùmí tọ́jẹ́ pé bóyá wọ́n nídìí kéde ẹ̀sẹ̀ dandan kọjá paláwẹ̀ ni ó gbé fún sáti fún èèyàn ogún lọ́nà mẹ́ta sixty fún wọn lóúnjẹ láwọn tó jẹ́ pé wọ́n ní bùkátà sí ara ọ̀nà tí ìsìláàmù tó gbà láti fi wá ojútùú fún àwọn tí wọn ò rí nǹkan jẹ òun nìyẹn jàmáà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ arara wò báyìí àáfàá ní léyìí tí ò ní fan wá ní kun tá a bá ń sọ̀rọ̀ àlùkàfàrà kí ni nǹkan tó bá àwẹ̀ jẹ́ tọ́já sí pé pẹ̀lú bó ṣe ba àwẹ̀ jẹ́ yẹn kàfàrà lèèyàn ọ̀sán èèyàn ọ̀sán ìtanràn ni àáfàá ní nǹkan ẹyọ kan ni o léyìí tó rinlẹ̀ látọ̀dọ̀ ọlọ́ àtọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wàhùwà jìmá la òun ni kí ọkùnrin kó bá yàwó ẹ̀ lò pọ̀ lọ́sàn-án àwẹ̀ nǹkan ẹyọ kan tó jẹ́ àwẹ̀ jẹ́ èèyàn ṣùgbọ́n àwọn àáfàá tó ní bó ṣe sàtàràn kàfàrà yẹn yóò tún wá fi kọ̀bọ̀ pé ààwẹ̀ ẹjọ́ yẹn náà wọ́n ní yóò tún fi kún ṣùgbọ́n yẹn mas'ala khilafiyya ni ẹnu wọn ò kò lórí ẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àáfàá wọ́n ní yóò tún fi kọ̀dọ̀ òwò kan só ti yá àbí òye báwọn. àáfàá ní àdìsí Abu Huraira tó wà nù sọ̀rọ̀ Bukhari àti Muslim òun náà ni ẹ̀rí tí àwọn onímọ̀ tí wọ́n lò àdìsí àáfàá wa Abu Huraira níbi tí ọkùnrin kan ti wá bá nàbí tó ní pé báyìí náà mà nánú jùlùsùn ẹ̀ńdà nàbí yìí sallallahu alaihi wasallam ìdìjà àwòrán jùlù fàkọ́là ya rasulallahi halakt ọkùnrin yẹn wá bá nàbí eré ọlọ́run mọ̀mọ́ ti parẹ́ wàhálà a mo dáràn mo rugi oyin láwọn ń lè fi túlẹ̀ yorùbá ó tójú bá ń lọ ẹ̀ẹ́dì pọ́kùnrin yẹn gan fúnra ẹ̀ he was remorseful òun gan fúnra rẹ̀ mọ̀ pé òun ṣe ń tí ọ̀dà láti mọ̀ wé sí àsìkò torí bí a ń lọ́pọ̀ o kí ni nǹkan tó ṣẹlẹ̀ sọ̀kan àníbi ni kí ló mú ọ tó parẹ́ kí ló fẹ́ pa ọ́rẹ́ kí ló sọ ọ́dẹ lẹ́sẹ̀ kí ló ṣe ó ní wàkàtú àlàmọ́ra àti à mo wó lùyàwó mi ni mo ta lùyàwó mi lọ́sàn-án àwẹ̀ ni wà á nà sọ ìmọ̀ mo sì ń gbá àwẹ̀ kí wàá ní tànàbí sọ fárákùnrin yìí ànábì ní so olè bọ́kùn lọ́rùn ẹ̀rú ó ní òkò òun ọ̀lágbára ẹ̀ so o lè gbàwé oṣù méjì rà oṣù kan mọ̀ ń gbà tí mo ta lùyàwó mi yìnyín gbogbo ti fẹ́ meji méjì ọ̀dà so o fún fàhálì tẹ́jìdò ìfàhámọ̀ sí tìǹà mìskìnà so o fún olòṣì ló fi já sí pé oúnjẹ tán ni o fún yẹn so lówó ló fún o kèé ṣe àáfàá kan tóun náà yẹ kọ́ yọ sàkà lọ́wọ́ fún tí ó ní pé àwọn náà lè máa jẹ́ torí àwọn ọmọ ilé tọ́ba fáwọn ọmọ olòṣì lọ́wọ́ àánú àdìsí ọ̀wà àwọn àwọn olòṣì àwọn tán ní díẹ̀ so o lè fún yàn ogún lọ́nà mẹ́ta sixty èèyàn ọgọ́ta níbo lòun ti fẹ́ rí wọ́n ní fàṣákàtà ànàbí sọ̀sọ̀ ànàbí wàá dákẹ́ pé ìwé ah, ah, èèyàn wò lélẹ̀ kí ni tí ó wàá ṣẹlẹ̀ kọ̀ wàá pẹ́ sígbà yẹn òun náà bára ra gbé oúnjẹ tí támúrù wà ń bẹ̀ wá fànàbí wọ́n fi ń ta bí ká ní wọ́n fi apẹ̀rẹ̀ àbí bíi bucket wọ́n fi gbé àwọn ẹ̀bùn wá fànàbí èso dàbínú dẹ̀ wà ń bẹ̀ ànábì wa ní ayéna sáàyìn níbo lọkùnrin oníbèrè ti ń béèrè ìwà ànábì wa ní olóhùn rẹ àná èmi rẹ rẹ jùlọ ọlọ́wọ́ ní khud ahadà fatasọ́ dàkbi ọ̀yá gba èso támúrù èso dàbínú yìí ó lè tó èèyàn sixty torí pé nínú tíra fatiwul ibari sheu sọ̀rọ̀ bukhari ti imaamu wa alhafid ibn hajar alakolani wọ́n ṣàlàyé pé ntànà bíi fọkùnrin yẹn ń tó ṣe déédéé ń sixty lè jẹ ni torí pọ́ ń bẹ nínú àwọn onímọ̀tà ni pé ń tá a fún tá a fi sòdí wọn èèyàn kan yóò ṣe déédéé múdù kan ẹ̀ẹ́dẹ̀ ni pé múdù kan bí àràǹdì agolo méjì àbọ̀ sí mẹ́ta ni ẹni téèyàn bá fi ráìsì ṣe kàfàrà téèyàn kan náà bá jẹ ráìsì agolo méjì àbọ̀ sí mẹ́ta ó yẹ lè mọ̀ pé òun jẹ nǹkan wọ́n ní tánà bí àsálà ń gbé fún yẹn ó ń lọ bíi múdù sixty nínú òdiwọ̀n àti lárúbáwá so ó túmọ̀ sí pé tó bọ́ọ̀yàn sixty ni anabini lọ fi ṣe sàrà fáwọn olòṣì kankan lọ jẹ́ kó fi ṣètànà bó ṣe súnmọ́ ìyàwó rẹ̀ nínú ọ̀sán Ramadan ọkùnrin ìbá ní èèyàn ilé òjíṣẹ́ ọlọ́ ìrùpẹ́ nìkan ń bẹ tó tún tòsí tómi ní ìbú àtòrò jì mi kò fẹ́ẹ̀ sí nínú ìlú yìí o nínú ìlú yìí ah, ìrùpẹ́ ń tọ́jú bíi mi bẹ́ẹ̀ nù ìlú tó bá wá rí bẹ́ẹ̀ ànábì ní ah, ah, <laughs> ànábì bá ara rẹ́rìn tó fi di pé kódà wọ́n fẹ́ẹ́ máa rí e, e, eyín ọ̀gá ànábì ń ta nínú tá a sì máa ń pa ànábì nípa ànábì sábà rẹ̀ rú ẹ̀rìn báwọn ànábì máa ń smile ànábì yẹ tẹ́sìm láti rínú àwọn àfa àtàkọ̀tìrà haza ànábì yú yẹ the hack ànábì yìí the prophet is laughing wọ́n mú àwọn àdíìsì oríṣiríṣi wá láwọn instances tànàbì ti rẹ́rìn ànábì sábà rẹ́rìn tí a máa wo eyín ń ta anabi máa ń rẹ́rìn músẹ́ ni ṣùgbọ́n ànàbí wò pé irú èèyàn wa lélẹ́ bá bá ń lọ ọkùnrin ọ̀daràn tára rẹ̀ ń gbé lọ́sàn dara àwẹ̀ tó dáràn tí ò tún rí nǹkan tán náà sáà tó fún olóúnjẹ <laughs> tó tún lòun lò lò sí sàárà kí lòun fi ń ṣe òun gan fúnra òun lò lò sí òun lòun dáràn òun náà lòun ọ̀sán tán wa rẹ́rìn sallallahu alaihi wasallam bá ní kí àánú ni tó bá <laughs> tá tún fún ní nǹkan ta ni ọlọ́ o ó tún lóun náà lòun ní bùkátà sí ju ibi àdìsí yẹn tọ́ ẹ́ndì sí náà fun fún ní nǹkan mẹ́ta kankan bẹ́ẹ̀ so alimoyi àdìsí ń jẹ́rìí pé ẹni tó bá súnmọ́ ìyàwó ẹ̀ lọ́sàn-án àwẹ̀ àwẹ̀ rẹ̀ bàjẹ́ mẹ́ta yìí nínú kọ́bọ́kùn lọ́rùn ẹ̀rú nínú oṣù méjì léra wọn ni o tàbí bẹ́ẹ̀ fún èèyàn ogún eléyìí ni àlàyé tí àwọn àfáà ṣe mọ̀sáìlù wa rọ̀ mọ́ àdìsí tó pọ̀ kákẹ̀wẹ́yọ kan àbí méjì níbẹ̀ ni alákọ̀ọ́kọ́ ni pé ìyàwó tí wọ́n jọ súnmọ́ra wọn yìí sóun náà san kàfàrà ọrọ ń lọ bíi mẹ́ta lọ́dọ̀ àwọn àfáà náà ṣùgbọ́n tá a bá wo gbogbo ọrọ wọn ẹlẹ́jà sọmaráìsì ẹ̀ báyìí a rí i pé tó sí pé ọkùnrin ó jẹ́ ìyàwó ń pa ni. ọjẹ ìyàwó ń pa àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àwọn àṣesí tó lè lápẹẹrẹ ìyàwó sotiye ó ṣẹ̀ṣẹ̀ dé nírìn àjò ni kò dẹ̀ gba àwẹ̀ ńgbà tó ń bọ̀ ẹni tó sì jòrìn àjò lè má gba àwẹ̀ sotiye bá ní ìsìn àbíyàwó ọ wà nù oyún oyún tó sì wà kò sí tó bá ti fẹ́ gbáyé ojú rẹ̀ ọmọ pò yìí ni sẹ́wọ̀n pé òun ó fìrì òun lè jẹun lọ́rẹ́ wa bá dé lọ́sàn-án pé ọlọ́sìn ìwọ́gun ò tiẹ̀ kú gbáwẹ̀ lọ́ba ta ìyàwó ọ̀dẹ̀ rí nǹkan tó lè ṣe sí i á rí i pé irú àárín yìí ọlọ́run yìí fi ìyà jẹ èèyàn lórí tí wọ́n bá jẹ èèyàn ń pa ṣe àwọn àáfàá ní irú obìnrin yìí kò sí tọ́kàn bí kọjá sí wípé kí o ká ní kọ́ mọ̀ kàfàrà torí pẹ́sà àbí tó wá bá ànàbí gan níbèrè ànàbí ọ̀sọ̀dájọ́ ìyàwó ànàbí ìdákẹ́ lórí ẹ̀ sọ̀rọ̀ mi oyè ṣùgbọ́n àwọn jọ dá ọ̀ràn yẹn ni àlàm tá a bá farabalẹ̀ study situation ibi tó bá já sí pé ìyàwó ń gbá lọ́wọ́ ọkọ náà ń gbá àwẹ̀ lọ́wọ́ àwọn na á wà nù yàrá lójú wọ́n jọ ń déjú síra wọn níyàwó náà súnmọ́ ọkọ ẹ̀ ló ń fọ́ra ń gẹ̀ làáfàá náà súnmọ́ ìyàwó ló ń ẹ̀yìn ní nẹ́tíwọ́ọ̀kì bá jápọ̀ mọ́ra wọn àwọn méjèèjì kò rújú wa tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ tí nìka yín máa ń súnmọ́ nù <laughs> àìmọye lè béèrè táwa náà ti rí kódà mo ti rẹ́ ń tọ́sẹ̀lẹ̀ sí gangan tó yẹ pé nìka rẹ̀ wíkẹ́ndì tó ẹ́ndì sí rọ́mọdán ni fún rẹ̀ ló sọ fún mi pé utahs wà láì àánú ọlọ́run ni òun ọba já àìmọye àwẹ̀ pé òun máa ń sá lọ fúnyàwó òun òun máa ń sá lọ ní mọ́ṣáláṣí ni torí wípé arò wọn sá mọ̀ sí gàrí àwọn ẹsẹ̀ mari ni àsìkò tí nẹ́tíwọ́ọ̀kì ẹsẹ̀ ń kọ́ nẹ́ẹ̀tì dáadáa làwẹ̀ bẹ̀rẹ̀ páwọn méjèèjì wà rí bí ṣe ń da òun láàmú náà ní ọmọ dàyàwó láàmú àti sùúrù káwọn òfin sínú ẹnìkan kan ṣùgbọ́n ànábì náà kí sí ìyàwó ẹ̀ ṣùgbọ́n àwọn ti gbọ́ ọ́nà àdìsí wọ́n bá tún fẹ́rẹ̀ kí sí ẹ pé ńgbọ́ ọkọ bá rí pé àkéde mọ̀ ti fẹ́ mọ̀ kó ní kí sí lásán yóò yà sálọ mọ́sálásí torí náà kálukú wa ká bẹ̀rù ọlọ́run ká dẹ̀ sọ́ra lórí sóbìnrin ọ̀sán kàfàrà àbí onísàn kàfàrà alatún kìláfìyà ẹnu àwọn àfọ lórí rẹ̀ àákẹ́wò circumstances tó jọmọ ni ibi tó ti já sí pé ọkùnrin ló fọ́ọ̀sì ìyàwó ẹ̀ àbóbìnrin wà nǹkan ṣe kó wọn ọmọ gbá àwẹ̀ lọ́kọ́ lo opportunity wọn á rí i pé ìyàwó ọ̀daràn kankan wájú ọlọ́run kí la fẹ́ẹ́ fìyà kàfàrà jẹ sí i ṣùgbọ́n bí tá a bá ti ń fura pé òun náà contribute sí i tóun gan bá ń dọ́gbọ́n pretend ọlọ́run mọ̀ póun náà ọ̀daràn ni lọ́sàn-án àwẹ̀ torí náà odidi oṣù kan ni kéde ẹ̀sìn pé àtúnlé súnmọ́ra wa lálẹ́ ọ̀sán náà ni ẹ̀yà ajá ṣe sùúrù ọlọ́run yóò gba ìjọsìn wa eléyìí ni ìdájọ́ lórí wípé kí ni o ẹni tó bá súnmọ́ yàwó ẹ̀ ààwẹ̀ rẹ̀ bàjẹ́ o ààwẹ̀ tọkọ bàjẹ́ tìyàwó bàjẹ́ àwọn àáfàá tó wá níyàwó tiẹ̀ ní san kàfàárà gan wọn lòun náà tó bá ti lè rí báwọn ààwẹ̀ ẹjọ́ yẹn yóò dá padà o yóò ṣe àlùkọ̀dọ́wù torí pé ńgbà wọn ti lè súnmọ́ ààwẹ̀ tiẹ̀ náà ti jábá yẹn àwọn àlàyé mi pọ̀ lórí ẹ̀ o ṣùgbọ́n àtẹ̀wò pé àwọn wọ̀nba kéékèèké tá nídìí òun là ń mú àwọn tó bá jẹ́ ọmọ ilé kéw wọ́n máa ka àwọn àlàyé tó pọ̀ táwọn àfa wa ṣe lẹ́yìn eléyìí ọwọ́ tó ku àwọn tọ́já sí wípé ó máa ń ba ààwẹ̀ jẹ́ tó bá ti wá ba ààwẹ̀ jẹ́ ń tiẹ̀ yóò jìbò lọ́kọ̀dọ̀ èèyàn dá ààwẹ̀ ẹyọ kan padà ní kìí kàfàrà ẹ jẹ́ ní part nine ibẹ̀ láti máa tẹ̀síwájú ọlọ́run jẹ́ á ṣoríire ayé àtijọ́ ògbéǹde alkiyama subhanakallahumma bihamdik ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu